bó ṣe jù tó ọlọ ìdílé ló fẹ́ Whoa, God. House.com.ng Répétez, Ẹ̀jẹ̀ mẹ́kẹ́ láti ẹ̀jẹ̀ gẹ̀brẹ̀ Ṣé lọ́run ṣọ́ máa jẹ́ gẹ̀gẹ̀brẹ̀ lọ onídìí ló fẹ́ máa dó. aláàjì musa ti mú mugumu wọ́n fẹ́ dádùn búlẹ̀. wọ́n fẹ́ dádùn búlẹ̀. ó lè tọ́ mú lànà ọmọọba ni wọ́n ti fẹ́ pé balẹ̀. wọ́n ti fẹ́ pé balẹ̀. ọmọ tó ń tàkà ṣé lójú ẹ mọ́jọ bàbá sùn. At 360house.com.ng